àwọn àwọn olórin àwọn Wàsíù ní kọ́kọ́ ló ń ṣe o bàbá òbé òbé kan máa ń dá kó tó di pó fi ṣe orin lẹ̀ kó tó máa kọrin gospel àwọn bọ́ìsì bàbá òbé tó bá wọn ṣiṣẹ́ ìyà ń jẹ wọ́n ṣé ẹbẹni tó ń jẹ́ Mutiu kékeré tẹ bá ń gbọ́ gbà tó bímọ tó bá ṣe orin gbà náà wọ́n ní Mutiu kékeré okú ewu Mutiu kékeré okú ewu torí ewu iná kì í pa àwòdì ìwùn tí ó kékeré okú ewu tẹ́ ẹ bá mọ ìyà tó ń jẹ mùtíù kékeré lọ́wọ́ tá à ń sọ yìí bẹ́ẹ̀ bá pàdé mùtíù kékeré bàbá mùtíù kékeré tí wọ́n ń kí pókú ewu tí gbogbo orin yẹn gba gbogbo ayé kan nígbà náà lọ́jọ́ kìíní àná tẹ́ ẹ bá rí ẹ mọ tọwọ́ bá kò ẹ máa ṣàánú bàbá yẹn ni mùtíù kékeré ó sì wà lẹ́yìn bàbá òbí ṣé ẹ gẹ́ẹ̀tì mi ẹjọ́ tí bá ti ń sọnù mo ní kẹ́ ẹ máa hè mí. àyánlákin àyánlákin náà wà lẹ́yìn bàbá òbé nígbà náà kí ó tó disband àyánlákin náà kò sí nǹkan kan fún wọn o bó ti lùlù tó. o ń padà gàn kadà kiri ni mú tí ò kékeré àti ẹ̀mọ́ fẹsẹ̀ gbà ni ẹ̀mọ́ fẹsẹ̀ gbà gbogbo àdúgbò kiri ẹ̀mọ́ rẹ́ bá jókòó wá máa ẹ̀ mọ̀ mí ni èmi ni ìyẹn pẹ̀lẹ́ àkísà náà ló gbà èmi ni Mutiu kékeré kò sí ni kó rí yín kẹ má sharp brain yín pé Mutiu kékeré okú ewu e, e, okú ewu ayàn ayàn ńlá tó tiẹ̀ jẹ́ fún kò ní ọkọ̀ kò ní nǹkan kan kò nílé ṣòyẹ kó rí bẹ́ẹ̀ gbogbo àwọn tí ẹ̀yin gbogbo àwọn olórin tí ò tọ́jú àwọn boys wọn please reduce that volume ẹ̀yin là ń bá wí we are just using baba eh, wasil case a kàn ń lo Wasiu ni as a case study àní wọ́n sọ pé táwọn olórin sì wọ́n sì wà àwọn hip hop yẹn gan bá wá tó bá yá oní kókò sáré lu àwọn onílù olówó máa fún wọn báyìí wọ́n dẹ̀ pé wọn ò rírú ẹ̀rù. ẹ̀gbọ́n mi ṣe gẹ̀yà God bless you sir you are welcome sir with due respect you are welcome to my show sir. so nígbà tí bàbá òbẹ náà tó padà kọ gọ́fù ṣé nígbà tí bàbá òbẹ wá di gọ́fù singer tán ṣé padà wá ronú pìwàdà pé àwọn bọ́ìsì tó ń ti ẹ̀dì báǹdì tí wọ́n lọ tí ò sí nǹkan kan tí wọ́n mú kúrò ṣé bàbá òbé wá padà rántí wọn àbí téèyàn bá disband tẹ bá dẹ̀ tẹ́ ti gba jésù o ẹ fẹ́ tẹ̀síwájú nínú ìrìn àjò ti jẹ tẹ́ ti yó ẹ wá ní òkè ẹ fẹ́ change ways yín ìjà àwọn boys yẹn náà ṣé téèyàn bá dùn wọ́n nínú ṣó léèwọ̀ ni téèyàn bá dunrú àwọn bẹ́ẹ̀ nínú ṣó burú ni àwọn boys bàbá òbé àwọn náà wà pa lónìí mo máa sáré gbé yín débẹ̀ à ń sọ wípé à ń lo bàbá wa Wàsíù ìta tí wọ́n rí gbọ́ ni wípé bàbá wọ́n ní Wàsíù wọ́n ní à ó lè fọ ajá létí wọ́n ló máa ń fún àwọn band boys ẹ̀ ṣeré létí ni ọ̀gá wọn lọ́wọ́ yín yá sà kò yẹ kó rí bẹ́ẹ̀ àti ẹ̀rọ àwọn fún àwọn fídíòs kan tó tún gbé káàkiri iṣẹ́ kámẹ́rámánù ní pa tẹ́ ṣá ìyẹn kọ́ bí ìyẹn tiẹ̀ jẹ́ kámẹ́rámánù aláwọn tó ń gbèrin àwọn onílù máníjà kéèyàn máa gbá wọn létí pass pass ó kù díẹ̀ káàtó sá afẹ́kẹ́ stop ẹ̀ gbogbo ẹ̀yin náà tẹ́ bá ń wúrú ìwà yẹn náà afẹ́kẹ́ stop ẹ̀ ẹ jọ àwọn tó bá ń bá yín ṣiṣẹ́ ẹ má ẹ má ẹ wò respect is reciprocal ẹ lè jù wọ́n lọ lọ́jọ́ orí o wọ́n lè jù yín lọ lọ́jọ́ orí o wọ́n lè jẹ́gbẹ́ yín ṣùgbọ́n èèyàn máa ń sá wọ́n ní sábà dé sábà nílé ayé ká sábà ara wa ó yẹ ká máa treat àwọn tó ń bá wa ṣiṣẹ́ with dignities with respect with love gbogbo àwọn tẹ́ ń gbá létí ṣeré sà ṣe ń gbọ́ sà bàbá wa kan one àwọn gangan fúnra ara wọn ẹ mọ́ gbàgbé pé baálé ilé ni wọ́n èyí tó tiẹ̀ jọ̀dọ̀ ǹjẹ́ girlfriend ẹ lè wà ń bẹ̀ kọ́ rí bẹ́ẹ̀ ṣe é ṣe kò sà ǹjẹ́ àwọn tẹ́tí ẹ̀ ń gbá létí yìí ǹjẹ́ nǹkan kan ti ṣẹlẹ̀ rí tó ti affect anybody màá sáré gbé ẹ̀yin èèyàn mi débẹ̀ ẹ wá nǹkan fìdílé tàbí kẹ́ fìdílé nǹkan mo fẹ́ pe ẹnìkan fún yín ẹni tí màá pè fún yín ẹ jẹ́ ká fọ̀rọ̀ wọ náà lẹ́nu wò láàrin ìṣẹ́jú méjì ah oh god ẹ jẹ́ ká gbọ́n tẹ́ni ìfẹ́ sọ hello ẹ má ì tí ì pè wá nọ́mbà tí ẹ máa pè mí sí nígbà tó bá tó àkókò ẹ pè sí ẹ̀yin tẹ́ bá tẹ́ bá sí ní nàìjíríà ẹ mọ̀ pé máa fi plus one sí torí amẹ́ríkà làwa ń gbé plus one three one seven seven four eight ah plus one three one seven four two nine seven zero eight two plus one three one seven four two nine seven zero eight two ẹ̀yin tí ẹ bá fẹ́ pè ẹ kọ nọ́mbà yẹn sílẹ̀ bóyá kí n pè é for the last time kẹ́ ẹ lórí ọ̀fẹ́ láti mú pen kẹ́ ẹ mú gègé yín kẹ́ ẹ kọ sílẹ̀ ṣùgbọ́n ẹ má ì tí ì pè nígbà tó bá tó àkókò máa sọ fún yín pé ẹ pè wọlé plus one three one ẹ má ì tí ì pè wọlé hello àì tí ì pè àpè kankan báyìí hello. hello yàrá ti kú. God bless you ma. ẹ rà mà ẹ ti ṣe ẹ jọ mà ẹ má bínú ọ̀rọ̀ ti tèmi fẹ́. mi ò tí ì gbé ní tí ì gbé pé ẹ mo fẹ́ ẹ jẹ́ gbé tòde ní kankan ní ìtì ní kéèyàn pé wọlé kọ́rọ̀ yìí tó yàtọ̀ ẹ jẹ́ kí n mi ẹ̀ tí mo bi tí mò ń lọ ọ̀rọ̀ anybody ó yàtọ̀ kò yàtọ̀ ẹ jẹ́ kí ní ìtì ẹ mọ bí ẹ jẹ́ kí ẹlẹ́ẹ̀dẹ́ ó pẹ̀ ẹ̀dẹ́ kẹ́ mọ́ ṣáájú ẹlẹ́ẹ̀dẹ́ pẹ̀ ẹ̀dẹ́ ẹ jọ ká tẹ̀síwájú nínú ìrìn àjò wa nọ́mbà tẹ́lẹ̀ pè mí sí fún kí n pè yín tẹ́lẹ̀ pè mí sí three plus one three one seven four two nine seven zero eight two mo ń bọ̀ mi ò tí ì dé nígbà tí n bá tún dé tá a bá tẹ̀síwájú ẹ̀ tí n bá dé a máa tẹ̀síwájú nínú àwọn nǹkan tí a fẹ́ bára wa sọ ah ẹ jẹ́ kí n wá nọ́mbà kan pè ná láti bí yìí mo ń bọ̀ ná hmm, nínú àwọn iṣẹ́ ìwádìí ah ẹ gbàdúrà kẹ́ni yẹn gbé nọ́mbà tá a fẹ́ pè yìí mo ń bọ̀ ẹ má dá mi lóhùn jàre ẹ jẹ́ kí n pe nọ́mbà kan ná jẹ́ pé number, kan náà jẹ́ fi plus Okay, mo gbọ́dọ̀ fi nàìjíríà kìíní sí plus two three four àbí ẹ̀hẹ̀n ẹ jẹ́ pé number, kan náà. ah wọ́n ti bá mi táìpù number. ẹ ṣé jàre. wọ́n ní adéwálé àyùbá try yes àjọkẹ́ olúfẹ́mi mo ti pín nọ́mbà yẹn call me last born johnson wọ́n ti bá wa táìpẹ̀. hello. hello. hello sir. hello hello ma hello ma. ẹ jọ sà orúkọ mi ni ìyálájẹ courtroom orí facebook ni mo wà so oh. àwọn olólùfẹ́ mi ló fún mi ní nọ́mbà yìí ìkan lára àwọn èèyàn wa wọ́n ní pé kí n pè yín ẹ jọ̀ọ́ kí lorúkọ yín sà. ok orúkọ mi ni moshood ọlálẹ́kan abagun. moshood ọlálẹ́kan abagun ẹ jọ̀ọ́ sà ìròyìn tó tẹ̀ wá létí ni wípé wọ́n lẹ́ẹ̀ ti ṣiṣẹ́ pẹ̀lú bàbá wa wàsíù Kwanwari ṣé bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́. bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni. bọ̀ ẹ̀ sí lọ́dọ̀ wọn mọ́ báyìí. mi ò mọ̀ pé tẹ́sí kò. okay ẹjọ́ sà mo gbọ́ wípé ní ní bàbá wa Wasiu wọ́n máa ń gbàyàn létí wọ́n ní wọ́n gbá yín létí tó dẹ̀ àfẹ́ẹ̀tì ojú yín ṣé bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ sà. Um, ẹ ṣe gan-an sẹ́rí ọ̀rọ̀ yìí tẹ̀tẹ̀lẹ̀ pàtẹ́tọ̀ onífújì mi ò fẹ́ mi ò fẹ́ sọ ọkọ tẹ̀tẹ̀lẹ̀ àti kò yẹ yín mà. bẹ́ẹ̀ ni sà. nítorí pé ilé ayé ilé ayé lásán ni kò tẹ̀ sí kọ́tẹ́ ìdààmú alẹ́ tó máa mú lọ. bẹ́ẹ̀ni. lẹ́yìn kan tó ṣẹlẹ̀ sí èmi lẹ́yìn alájú àsáǹdè mo ń bẹ ọlọ́run ọba wípé mi ò ní mi ò ní ṣépè mi rẹ̀ ní fúre. kí lè ṣẹlẹ̀ náà ní ọdún náà ní wípé à ń ṣe é ní city hall ní Lagos Island. city hall ok. ní ọdún náà tó ibẹ̀ láwà láti ń ṣeré stage manager lèmi. stage ok stage manager state manager. ẹ máa ń gba orúkọ. mo máa ń gbọ́ orúkọ ni mo máa ń gbọ́ orúkọ ni tó tí má ti gbọ́ orúkọ màá mú abálàjì àwọn àwọn tó làgbo rè àwọn tó làgbo àwọn tó làgbo rè. mo pé ní ọdún náà mo kàn lo shakomended glass lójú mi ni mo lò ní ọdún náà. shakomended ok ti ṣakọ wá sí show sí orí stage ẹ orí stage orí ṣàkọwá tó kí n máa gbé mo wá lọ orúkọ bí èsì máa dé ìyáwó ayé sọ̀rọ̀ àlàyé yẹn yára gíláàsì òṣùwọ̀n lórí lójú yìí kí ní kọ̀ọ̀kan àbí gbà pé ìbámi ní ojú pẹ̀lú gíláàsì yẹn nìyẹn òrùka dẹ̀ wà ní ọwọ́ àlàjì. ní ìjọ náà mo kọ̀ wípé kí ni mo ṣe àlàjì kí ni mo ṣe kí ni mo ṣe kíkó kíkó kíkó ń dà kíkó kíkó kíkó ń dà kíkó kíkó ń dà ìdẹ̀ fún mi máa bọ́ sẹ́yìn stage wa sunkún ẹ̀ lórí ayé wo ni olú ẹ̀sẹ̀ wa wáyé mo lè dákẹ́ mò ń wò gbọ̀tọ́ ti ní ìjọ kejì tá a díẹ̀ láti tí mo kúrò ní sùn tí mo délé mo bẹ̀rẹ̀ sí rí ìfẹ́ sọ pé ojú mi yẹn ni pé ó ti bẹ̀rẹ̀ sí ní ronú ó ń ronú. èrún glasses ti wà bẹ́ẹ̀. ìwọ yẹn bẹ́ẹ̀ ni mà ojú yẹn ń ronú ojú yẹn ń ronú bẹ́ẹ̀ ti wà ni máa sọ fún mọ́ọ̀mì mọ́ọ̀mì ti di ilé kìnnìkìn ìmáàmì kọ́ bá bá bá máa lọ ṣẹlẹ̀ ní agbo yìí agbo láàánú bá bá bá yàn tí màmí ti lọ sí ọsítù mo dẹ̀ pé alọ́dún náà mo lọ sí ọsítù tàbídéjẹ́ náà wọ́n ní kò sí kankan pé kí n máa wò lẹ́tà mo padà rí pé ojú yẹn mi ò kí fi hàn dáadáadáadáa mo ẹ̀jọ̀ wa lọ sí ọsítù kan ní ìgbóṣèlú road ọba tó dé ọba lè dé àwọn chinese ló ní o àwọn china àwọn náà ní hòtẹ́ẹ̀lì ẹ̀ lọ́ọ́ ní hospital yẹn so ibẹ̀ ni mo wà ẹ̀yìn ọlọ tuntun yẹn èmi ti lọ fún mo ti lọ ṣe check up ojú yẹn gbà yẹn mo gba card mo sanwó ìbájẹ́ everything ibẹ̀ láti fún mi ní abẹ́rẹ́ láti fún mi ní òpè tí máa lọ lò from later kí n má fa ọ̀rọ̀ ọ̀gùn bí mo ṣe fojú yẹn yọmọ nìyẹn. ojú yẹn tí glasses wà tó fọ ọgbọ́n gba yín mọ́ yẹn ojú yẹn fọ́ finally. ó fọ́ ó fọ́ ó fọ́ ó fọ́ ó fọ́. ó rìnà ó rìnà títì tí àbí kò tiẹ̀ rìnà mọ́ rárá rárá lóòótọ́ mi ò fi rí ẹ̀nì tì mọ́ rárá ẹ̀kọ́ tó kù ni mo manage. so ojú ojú ọ̀tún nìkan ló ríran báyìí. ojú ojú òsì nìkan ló ríran. ojú òsì nìkan ló ríran so ọ̀tún yẹn ti fọ́. ọ̀tún yẹn ọ̀tún yẹn kò kò kò kò ṣiṣẹ́ mọ́. báwo lẹ wá ṣe ń kóòpù láti ìgbà yẹn ṣé ṣé yẹn ṣé ẹ wá padà lọ sọ fún aláàjì ṣé ìwà ló padà lọ sọ fàlàjì nígbà tójú yẹn tiẹ̀ ń yọ yín lẹ́nu pẹ́ nífẹ̀ẹ́ lọ sọ́sítù. gbogbo ọ̀pá náà gbogbo ọ̀pá náà mo ti wà ń bẹ̀ gbogbo ọdún yẹn náà mo ti wà ń bẹ̀ ọdún yẹn náà yóò rán mi lọ sí mẹ́kà. ṣé ojú yẹn ló ti kọ́kọ́ ṣẹlẹ̀ àbọ̀rọ̀ mẹ́kà ni wọ́n kọ́ ṣẹlẹ̀. ojú ni ojú ti ṣẹlẹ̀. ok wọ́n wá fi mẹ́kà wọ́n fi compensate ojú yẹn fún yín. mẹ́kà yẹn wọ́n máa ń fún gbogbo àwọn tó bá jẹ́ muslim nínú báńkì lọ́ máa mú lọ lọ́dọọdún bóyá méjì méjì àdéhùn kan. ẹ̀ṣẹ́ ń gbàtẹ̀dẹ̀ wá ń lọ ẹ gbọ́dọ̀ sọ fún ọ pé ojú yìí máa ń yọ mi lẹ́nu ó máa ń wà mí. mo sọ fún wọn mo sọ fún alájẹ ńgbà yẹn náà ó sọ fún ìfọwọ́ tó ṣe sí ẹ̀dùn àfọlọ́hún. ẹ wá gbà fọlọ́hún so ìgbà tẹ́ ẹ ti wá bọ́ọ̀lù ẹ̀ṣẹ̀ wá ń kó pẹ̀lú ojú ẹyọ kan báyìí. mi ní ọ̀rọ̀ tí mo kọ́ òfin ní ọ̀rọ̀ kékeré pé àwọn ọ̀rẹ́ kan fún mi tọrọ ebi ẹbí kan fún mi one naira mo yẹ bá kádà aláǹkadé mi kiri láti gbà yín nìyẹn. ìgbà tí olóyè. ṣé ìgbà. ó ga ọ so eh, ṣé ẹ wá padà bóyá àwọn fámílì àbí káwọn ọ̀rẹ́ kan tiẹ̀ hẹ́pù yín bóyá kẹ́tì ẹ̀ padà lọ bóyá ojú yẹn lè padà rí yẹn bóyá wọ́n lè yọ àwọn èrò gíláàsì yẹn kúrò àbí bóyá ó lè ṣe nǹkan kan. ìyàgbẹ́ ìgbà tí mo sọ fún yín pé ìgbà mo dé ọsítù yẹn kádódé ọba lè dé yẹn hmm. wọ́n ti fi iná wò wọ́n ṣe gbá wọ́n ṣe everything lábẹ́ lábẹ́ ní kò sí ọ̀tá máa ṣe pé kí n máa lo gíláàsì lọ. Ah. ṣé kó dàbí pé ẹ gba ìgbájú yẹn ṣé jẹ́ pé bóyá ojú yẹn ti ń ṣe gbìlìgbìlì tẹ́lẹ̀. irọ́ tí o kọjá ọjọ́ àwọn tó ṣe kò sí àwọn tó ṣe mí o. kò sí àwọn tó ṣe mí lójú. níwọ̀n tó ṣe mí rárá rárá níwọ̀n hmm. tó ṣe mí.

stage manager so ẹ̀yin ṣe ẹ̀yin ò kì í lùlù ẹ̀ kì í ṣàlago nǹkan kan. ẹ kì í lùlù mi lùlù mi ò ṣe mi ò pé mi ò lè lù. ok ilé ẹ̀kọ́ máa ma ní pé lágbájá tí wà ló jago ẹ bá wa kí Túndé Tìnàbà ẹ bá wa kí. mi ni màá sọ fún àwọn bọ́ọ̀lù àjọba ìfẹ́ máa wọ̀ ọ́ sọmáyédè bẹ́ẹ̀ mi ni màá mọ bọ́ọ̀lù máa jẹun wọ́n máa ṣe gbàgbàgbà everything. ok ẹ̀yin lẹ́mọ̀ lẹ́ máa organize òótọ́ ni iṣẹ́ stage manager ó yàtọ̀ sí iṣẹ́ ban ẹni tó ní ìbéèrè question yẹn nìyẹn o bàbá àti jẹ àti mú wá ń kọ́ báyìí. ọwọ́ ọlọ́run ni o ọwọ́ ọlọ́run ah, ọwọ́ ọlọ́run ọwọ́ ọlọ́run ni o. experience tẹ ní pẹ̀lú bàbá wa ṣé kìí ṣe pé bóyá sọdùn lọ̀rọ̀ yìí báyìí. mi ò tẹ̀lé gbàdúrà kí ọmọ mi kí ọmọ mi kó tẹ ìgbé kéré sí pé dápẹ́ òun lọ bá ilé kan ṣe eré àbóhùn lọ bẹ́ẹ̀ fún òun mi ìwé ìrèpàdé láyé láyé. gbogbo ọdún tẹ ọdún mélòó lọdún tẹ lò pẹ̀lú wọn kó tó di bọ́ọ̀rọ̀ ojú yẹn yọ yín lẹ́nu tẹ fi wá kúrò tẹ lè kóòpù mọ́. ohun ẹ̀ mo wà mo ti wà ń bẹ̀ kí tó bí first born mi ní nineteen eighty four. kẹ tó bí first born yín nineteen eighty four. mo tọ́ wáyà ti lọ bí nineteen eighty two. mo tọ́ wáyà ti bí nineteen eighty two. ok ẹ tí n bá ti pàtàkì débẹ̀ mo tọ́ wáyà ti nineteen eighty two. mo kún bẹ́ẹ̀ nineteen ninety five nineteen ninety five nígbà ojú yẹn gbà tójú yẹn ń ṣe sójú yẹn ò lè jẹ́ kẹ́ rìn jáde. sórí sójú ọ̀dẹ̀ ọ̀dẹ̀ fún mi ni wà mọ́ ni ẹ̀kọ́ yìí dé wà mọ́ ni. ẹ pẹ̀lẹ́ tó ẹ̀yin olólùfẹ́ wa tẹ́ wà lórí ìkànnì yìí kí la bẹ́ẹ̀ ṣe pẹ̀lú ọ̀rọ̀ bàbá yìí náà ká tiẹ̀ tó ní pé wọ́n á bí a ṣe ẹ jẹ́ kí ẹ má tí kú ẹ ṣá ẹ jẹ́ máa kọ́ọ̀tì fóònù sí i gba àwọn ìpè kan wọlé so a máa a máa ẹ lọ kọ àkáǹtì yín ẹ lọ kọ sílẹ̀ máa pè yín ẹ máa padà fún alákáǹtì yín ìrànlọ́wọ́ táwọn èèyàn ọmọ nàìjíríà rere bá ní wọn á ṣe fún yín kẹ́ ẹ fi jẹun ọlọ́run ojú wa ò ní re lédè wa láṣẹ ọlọ́run elédùnmarè ẹ mi ò mọ̀ bóyá ẹ lè má àwọn ọmọ yín lè wà lé wọn lè jẹ́ kí wọ́n ṣà orí facebook mo ṣà wà ṣùgbọ́n máa pè yín padà ẹ bá mi ma gba nọ́mbà yín lọ máa gba àkáǹtì nọ́mbà yín ma lè mọ nǹkan tá a bá máa fún yín ṣe ti gbọ́ sà ẹ sà máa kọ̀ bẹ́ẹ̀ mo fẹ́ gba àwọn ìpè wọlé mo fẹ́ gbọ́ táwọn Okay ma. sọ. ẹ pẹ̀lẹ́ ọ̀rọ̀ àìsàn màá ẹ ṣáà stay tune ẹ jẹ́ ká gbà pé mi wọlé. hello. ìyá alájẹ ká sọ ma. god bless you sir ẹ ká sir. ọlọ́run a máa fún yín ṣe lágbára ọlọ́run. àmín sà ẹ ẹ ní kúkú àìmọ̀dí ẹ ní sọ̀rọ̀ tí ó máa kó yín lọ sí kòsò ẹ ní báwọn sọ lágbára lọ ẹ máa jèrè ẹ máa jèrè àwọn ọmọ yín. Um, ṣé gbogbo nǹkan tá a bá ń ṣe nílé ayé ẹ jẹ́ ká máa níbẹ̀rù ọlọ́run ọba sí i. káde máa káde máa rò pé ní ọjọ́ kan ó máa kó àwa nìkan nínú kòtò pẹ̀lú àwọ̀ wa. this, man tó jẹ́ drummer Alhaji Wasiu i be following the Uh, the EU láti kọ́ bí ọjọ́ mẹ́rin kan tí ọ̀rọ̀ yìí ti jáde hmm. ọlọ́run ọba ló mọ gbogbo nǹkan tó pamọ́ o but meanwhile this particular man esprima kò sí béèyàn sì lè máa ṣiṣẹ́ ló ń dé èèyàn kan téèyàn bá jẹ wọ́n ní ẹ̀yin àgbàlagbà lè máa ní pé nǹkan tẹ́nu bá jẹ òun lẹ́nu máa ń sọ téèyàn bá jẹ má nìyà sọ jẹ bẹ́ẹ̀ kò sáà lè máa bá jẹ lọ́dọ̀ alájọ àṣù kò lè máa sọ gbogbo nǹkan tó ń jáde lẹ́nu ẹ̀ kò lè máa jẹ́ negative nípa alájọ àṣù náà. another person lélẹ́yìí o state manager kì í ṣe kì í ṣe àyàn o kì í ṣe drummer o. no okay ṣe state manager lélẹ́yìí náà ṣe Drama drummer yẹn kọ́ lélẹ́yìí o àtúnika ẹlẹ́yìí ojú ẹ̀ fọ́ ojú kan fọ́. I think I have to rest my, my state. Ẹ máa bá wa ká lọ, ẹ máa bá wa ká lọ sir ẹ máa bá wa ká lọ sà ẹ máa bá wa ká lọ sà hmm. ẹ máa pa wọn kọ́ máa bá wa ká ó rẹ̀ pé wọ́n ṣẹ̀ṣẹ̀ join ni wa ni so the number to call òun plus one three one seven four two nine seven zero eight two mo ti pin ẹ̀ sísàlẹ̀ ẹ̀ àwọn tó ṣẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa tí wọn ò mọ ohun tá a sọ lórí ọ̀rọ̀ ìgbà tí là ń sọ lónìí àdìsọ̀rọ̀ Àyànníyì àti sọ ẹni tí a tún béèrè ọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀yìn state manager ni so kì í tún ṣe ọ̀rọ̀ ẹ̀ mo ní Àyànníyì Àyànlọ́wọ̀ kì í tún ṣe ọ̀rọ̀ Àyànlọ́wọ̀ là ń sọ yìí ó yàtọ̀ síra wọn hello kò lára àwọn boys wọn náà ni hello. hello ma hello ma ìyálà jẹ́. God bless you ma. God bless you. Amen. I'm a silent watcher. God bless you, ma. Honestly, I love you with passion. God bless you, ma. I love you too, ma. Bí ẹ ṣe máa handle program mi, gbogbo ọgbọ́n tí Ọlọ́run fún yín ìkankan ò ní ti bàjẹ́ ń bẹ̀. Àmín, àmín Jésù. Now, um, I don't want us to castigate um, Wasiwa Inde. Mm-hmm èèyàn kì í mọ̀ ọ́ ṣe ju bó ṣe mọ̀ lọ. bẹ́ẹ̀ni. nínú gbogbo tá à ń gbọ́ tó ń sọ yìí òun náà rí ẹ̀kọ́ kọ́ ń bẹ̀. bẹ́ẹ̀ni wọ́n á dẹ̀ lè change. ìṣẹ̀dá ọmọ náà bẹ́ẹ̀ wá change. bẹ́ẹ̀ni mi ló jẹ̀bi àbójáre ní gbogbo àwọn ẹ̀sùn yìí àwọn ẹ̀sùn yẹn pọ̀ àwọn tó ṣe lóore náà máa wà ìwà ọmọnìyàn tó ń kálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni ṣé ẹ wá rí um, irú ọkùnrin yìí tó kàn nílò ìrànlọ́wọ́ ni ṣé you understand hmm. ẹ jẹ́ kí whatever tó kálukú bá ní kí wọ́n fún un kó fi ràn lọ́wọ́ nínú ìta bá ṣe yẹn kó wá tú Wàsíù sílẹ̀ ní ọkàn ẹ̀ kó hmm. fojú fò kó ṣẹ̀rù bí hmm. wọn ò bá gbà lójú ojú yẹn máa padà fọ́ ọ́ èèyàn kì í sáré kọjá kádàrá àti kọ́ bẹ́ẹ̀ hmm. ó kọ̀ wà unfortunate pé láti paṣẹ aláàjì ló ti ṣẹlẹ̀ ló ṣe oyè hmm. yín kó wá dáríjì pátápátá ẹ̀ kó rú ọ̀rọ̀ yẹn kúrò lọ́kàn even àwọn lọ́wọ́ wọ́wẹ́bà gbogbo àwọn tí wọ́n ní ọkùnrin yẹn ṣe àwọn tí wọ́n ro ọlá ọjọ́ kan tí wọ́n jẹ lábẹ́ hmm. tó ṣe dáadáa ọlá ọjọ́ kan tó ti ṣe dáadáa fún wọn rí tó múnú wọn dùn bẹ́ẹ̀ ni ẹgbẹ́ mhm. ó máa ń wà bẹ́ẹ̀ ṣùgbọ́n kí wọ́n kí wọ́n túlẹ̀ lọ́kàn wọn bàbá àwọn lọ́wọ́ everyone àwọn ìlú tó sì máa dìde kálukú àwọn opportunity pé jẹ́ fi èrò inú mi hàn ó dà bẹ́ẹ̀ ṣùgbọ́n kí wọ́n dáríjì mm. torí ìdáríjì nílé ayé tá a wà yìí kàn gbọ́pọ̀ kúrò ń bẹ̀ ọlọ́run adáríjì àwọn náà ọlọ́run àtẹ̀bá wa wọnú máyégun gbogbo ibi táwọn náà ti ṣiṣẹ́ bí èèyàn ọlọ́run á ṣàtúnṣe á bẹ̀rẹ̀ gbogbo tá a fi di ẹ̀san pé kò ní ja ẹnikẹ́ni àwọn tó ń sọ̀rọ̀ wọ́n dáríjì kí wọ́n ẹ̀yin náà àti gbogbo àwa tí a wà mẹ́ a ò ní jẹ̀bi lórí ọ̀rọ̀ ọlọ́run kọ́pẹ́sì máa kọ́pẹ́sì ṣe rí nǹkan kan yà mí lẹ́nu lórí ọ̀rọ̀ arákùnrin eh, Ramon Moshood yìí ẹnìkan pè mí láti Canada ó sọ sórí ẹni ìfún mi pé ah, ẹnìkan jẹ́ Moshood kí lọ wádìí ẹ̀ dáadáa ìwádìí investigation mi mò ń ṣe láti ìjẹta ó ní mi ò fi ṣètò láti rí pé mo rí phone number mi ò dẹ̀ pé máa yẹn lẹ́yìn mo pè lórí ètò ẹ̀ ló sà. ẹ kú ètò. ẹ ra sà. ẹ kú iṣẹ́ rẹ. God bless you sir. ẹ ṣe rí wọn ní bí ọba ayé bá dáa gbé ọ̀dà dáadáa hmm. tọ̀run wà ń bẹ̀ hmm. kí ọlọ́run kó ṣàánú gbogbo wa. àmín. ó mọ̀ pé kò sẹ́ni tó perfect àfọlọ́run ọba ẹlẹ́gbẹ̀ẹ́ wa bí ọba rẹ̀ kọ́ máa kà ní ilé èjì ẹ̀ta wá sí àyìnbí àwọn section tó máa ní ní àwọn ọmọ eléré sọ̀rọ̀ mẹ́ta látàwọn tó ti lọ àtàwọn tó wà àtàwọn tó sì. Hmm tọ́ba ní kọ́lékalùkù wá rò wọ́n á rí sọ. akọ̀wọ́ lásìkò táwa náà. káfí bẹ everybody. ọkẹ́ kan àtẹni tó parọ́ àtẹni tó sòótọ́ kedere ní ní ọ̀dọ̀ lọ́wọ́ ẹbí àtàwọn tó bá pè akọ́ fi ṣe pé nǹkan kí nǹkan tá a bá fọ́ ní kálukú kó má tẹ̀ jọ́dọ̀ wá síwájú ló fi ṣe. bẹ́ẹ̀ ni wọ́n ti ṣiṣẹ́ bẹ́ẹ̀ àwọn akọ̀ṣe orí tiwa a máa ṣe bẹ́ẹ̀ anybody bẹ́ẹ̀ àṣẹ fọlọ ọba kó má jọdọ wá sí àyè ṣùgbọ́n mhm. pé ó dẹ̀tọ̀ ẹ̀ tí wàá jẹ́ ọ̀dọ̀ wá sí àyè yìí tí wọ́n sí àyè yìí náà bá wà wò ó kó ń lọ wò ó bí àwọn bíbí òun bá lè gbé ọ̀dọ̀ ẹ̀ òun náà kó wá ṣètò ọlọ́wọ́n ọba ó tó bẹ ojú bẹ́ẹ̀ lọ tó bá lè pè wọ́n àwọn ẹni tá à sọ yìí ọ̀kẹ́ nǹkan tó bá lè fún wọn ó fún wọn bẹ́ẹ̀ni. tó bá lè fi compensate wọn ó gbà pé òun tuntun oore gbà látara oore tóun ṣe tóun tún fi rí oore gbà látọ̀dọ̀ ọlọ́run ọba hmm. òun ṣe mímọ̀ ṣe tòun náà ilé ayé kò sí ní ta mú wá kò sí ní máa mú lọ òun wa o gbogbo ẹ̀ máyà o ìjọ kan ṣá àjò la wà gbàtọ́ ní hmm. kálukú bá dé bus stop ẹ̀ àbọ̀lẹ̀ tó yẹ wá ń ro ọjọ́ yẹn kan ṣoṣo yìí ṣe nǹkan tó sọ bẹ̀rẹ̀ láti ṣòro àwọn atajọ́ ọmọ ìjẹ́bòde náà a fi pílátífọ́ọ̀mù yẹn a fi lẹ́wà sí àyè àlájì wà sí àyè yẹn kó wọ lásìkò yìí ibi ń mm. pa àwọn èèyàn níta mm. ìjẹ́bòde rìsọ́ọ̀tì tán ṣe sí ìjẹ́bòde wọn ṣe torí mi kúnnù. wọn ṣe torí mi kúnnù sí wọn ní wọn nílé iṣẹ́ búrẹ́dì iṣẹ́ ẹ̀jẹ̀ búrẹ́dì ọ̀fẹ́ ni. ọ̀pọ̀ ju olówó lọ ṣé búrẹ́dì àti màsíwáyé dì ní kúnnù lè rà á mẹ̀kúnnù ò lè rajà ìyá ah, ah. láti. ni búrẹ́dì ṣèbí tí olówó bá mú hòtẹ́ẹ̀lì àwọn mẹ̀kúnnù ò jẹ búrẹ́dì. ṣé èmi ni mo ní twenty five million pẹ̀lú pé mo wà ń lo èkó tí fẹ́ lọ san fún resort yẹn. wáá. ti owó kíni owó kíni mo fẹ́ lọ ṣe bẹ́ẹ̀. rìlí. àwọn náà ti ẹ̀ wò ó ó jẹ́ health center lásán ni àti àyìnbí kan síjẹ̀bọdè kó ní káwọn arúgbó láti fífọ́ fifty kọ́ máa lọ́bẹ̀ lọ́ máa ń gbà wòsàn ọ̀fẹ́ ó tó bẹ̀rù jù bẹ́ẹ̀ lọ ní ọlá bàbá yìí ní ọlá àwọn àṣọ kì í ṣe jíjẹ nìkan ṣẹ̀mọ̀ pé kára gan ọ̀bá náà làáfíà oúnjẹ gan òfin lọ lẹ́nu. sà that's right. ní ìjẹ̀bú òde yẹn ni mò ń sọ. okay ẹ ń spíkì fáwọn èèyàn yín ní ìjẹ̀bú òde ṣé wà ìjẹ̀bú nìkan láti ìjẹ̀bú òde nìkan láti ń jójó wàsíù ni ibẹ̀ nìkan kọ́ ní tiẹ̀ sọ pé ìdíje ìyọ̀tẹ̀ ti jáde káwa ká ti wá láti ilé ìtàkùn ìjàpá ní ẹ̀ gbogbo èèyàn kan gbogbo wa náà kọ́ là ń lo aago Wasiu Ayinde ẹgbẹ́ nílò aago Wasiu Ayinde ló ń lo aago Wasiu Ayinde lóòótọ́ là ń lọ ọ̀pọ̀ ẹ̀ là ń gbó rẹ̀ là ń kó gbogbo ẹ̀ ṣùgbọ́n káwa náà ká ṣe ìṣẹ́ àkọ́kọ́ lára ìwé ìlú ìjẹ̀bú ní bẹ́ẹ̀ ẹ̀ ẹ̀ ṣe ẹ̀ hello àwọn èrò pọ̀ lórí line hello sir yes so mo dúpẹ́ lọ́wọ́ yín tẹ́ra stars mo mi lọ́lá ọdún lámì àti eh, sísà mi délé bámi délé ọmọ bàbá ògìdán ṣó wà mo ń gbọ́rọ̀ yín o yes ma àlàáfíà yes ma ọlọ́run á ràn wá lọ́wọ́ àmì mà ṣé ẹ rí hmm, nǹkan tó ní fẹ́ sọ yìí hmm. ọ̀rọ̀ yìí kan yìí ó máa ń ṣẹlẹ̀ káàkiri àwọn nàìjíríà òótọ́ ni mo fẹ́ sọ fún yín bó ṣe ń ṣẹlẹ̀ lágbo àwọn eléré bẹ́ẹ̀ ló ń ṣẹlẹ̀ lágbo àwọn ọlọ́jà. bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ló ń ṣẹlẹ̀ láàrin àwọn pastors nǹkan hmm. tó ń ṣẹlẹ̀ yìí ṣé ẹ rí ti àwọn eléré òun la ti ń gbọ́ nípa hmm. ti Wasiu. àní gbogbo ẹ̀ la máa touch. àwọn olóyìnbó sọ pé there is no smoke without fire. Hmm. bàbá yìí ẹnu ń kùn wọ́n púpọ̀ jù pẹ̀lú ìwà wọn èmi wá fẹ́ di kódà pé ọlọ́run fẹ́ràn ọlọ́run fẹ́ràn Wasiu torí kò kí ṣe bàbá fèrè ọlọ́run fẹ́ràn ẹ̀ ọlọ́run fẹ́ kó ṣe àtúnṣe àwọn ìwà kan tó farasin sínú ayé ẹ̀ tó ń wù ọlọ́run fẹ́ kó ronú tó wàdà lé lórí torí àgbà náà lórí báyìí tó ọlọ́run bá ṣe tó bá lè ronú tó wàdà kò sì ṣe bíbélì sọ pé ọjọ́ tí ẹlẹ́ṣẹ̀ bá kọ ẹ̀ṣẹ̀ ẹ̀ sílẹ̀ tó sì ronú pè wàdà tó mú òdodo ó ní gbogbo ẹ̀ṣẹ̀ ó ti ṣe kí ni ó ti lọ tí olódodo náà bá wá kọ òdodo ẹ̀ sílẹ̀ ó yí padà sí ọ̀nà búburú ó ní gbogbo òdodo ẹ̀ láti yóò rántí mọ́ hmm. kí ọlọ́run fún ọ ọlá oṣù tá a wà yìí ọlọ́run jẹ́ kí wàásù kó lè ronú sí wàdà because ẹnì kìíní sọ ẹnì kejì sọ ẹnì kẹta sọ ọ̀rọ̀ náà sọ pé lẹ́nu ẹlẹ́rìí méjì tàbí mẹ́ta láti ìdí òdodo hmm. a máa fi múlẹ̀ hmm. ìyẹn ti wà tó àti gbogbo àwọn eléré tí wọ́n ń hu ìwà burúkú wípé selfish ìtẹ̀mí nìkan tèmi mm-hmm. nìkan tèmi mm-hmm. nìkan. bẹ́ẹ̀ náà ló wá wà lọ́dọ̀ àwọn ọlọ́jà àti alájẹ tèmi tó wá sáàbùrọ̀ ọjà ni mo ti ń tajà. ṣé ẹ rí àwọn ìyá ẹgbẹ́ kò kí ń ṣe ìyá lọ́jà o ìyá ẹgbẹ́ ni wọ́n o nínú department kankan bóyá oní aláta ni ẹ bóyá eléwédú ni ẹ bóyá aláṣọ ni ẹ ní àárín àwọn ìyá ẹgbẹ́ yẹn tẹ́ ẹ bá mọ̀ nǹkan tó ń ṣe ẹ wò ó máa máa yà yín lẹ́nu pé ṣé àwọn pípù ṣé àwọn lọ́jà èèyàn lókòwò ni. Hmm. ìwà amúnisìn yẹn mo ti sọ pé ó pọ̀ wọ́n nàìjíríà púpọ̀ jù ìwà amúnisìn nígbà tí ẹ bá wà nípò kan ẹ máa ní àwọn tó wà lábẹ́ yín ẹ máa ní wọ́n lára àwọn ọlọ́jà mi fẹ́ẹ́ lè sọ wípé táwọn ò bá sí ìta ọmọ ẹgbẹ́ wọn ò gbọ́dọ̀ tajà. Hmm, bẹ́ẹ̀ ni o adẹ́nẹ́yẹlú adámilọ́lá god bless you. bẹ́ẹ̀ ni iná ọjà ni èmi ti ń tajà bẹ́ẹ̀ náà ló wà láàrin àwọn pastors nígbà tí olówó epo olówó ata olówó ọyọ̀ olówó irú nígbà tó bá mú owó yẹn nígbà tó bá ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ iṣẹ́ ìránṣẹ́ yẹn wọ́n máa máa ṣe gbogbo iṣẹ́ ṣọ́ọ̀ṣì wọ́n lè tó iṣẹ́ márùn-ún tí ìpín ẹ̀yìn nìkan wọ́n á máa yìn yín ẹ jẹ́ kí iṣẹ́ yẹn wá gbòòrò kó sì di ńlá wọn ò hánà yín mọ́ á hmm. di pé kán jókòó báyìí ẹ wo ètò ń fún àwọn èèyàn lóúnjẹ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ẹ wo bí àwọn ìyá àgbàlagbà wọ́n tó bí lọ́mọ ẹ wo bí wọ́n ṣe ń kúnlẹ̀. ẹ àyà wa mary olúborí ah, màmá nìyẹn. bìríkà pẹ̀lú one thousand. pẹ̀lú one thousand. ní ìgbàtẹ́mi dé abroad mo ṣiṣẹ́ ní fásitì dáadáa. tá a bá ṣiṣẹ́ báyìí àwọn coordinator wa wọ́n máa pè wá wọ́n máa wọ́n máa kí wa wọ́n máa ìtọ́jọ́ mi wọ́n máa lọ ra pizza wọ́n máa compensate wa wọ́n máa yìn wá wọ́n bá dẹ̀ rí pé nǹkan ṣe é báyìí wọ́n máa bá ẹ are you okay are you okay are you okay Time yìí ti ń lọ o everybody two minutes hello ẹ bá wa hand up. nàìjíríà ìwà mm. yẹn ó ti pọ̀ jù fún gbogbo àwọn nàìjíríà tọ́lọ́ bá ti fi sípò bẹ́ẹ̀ lẹ́nu mi náà tó bá gbọ́ ọmọ ọṣẹ́ bóyá gate man ẹ máa gbọ́ bó ṣe máa máa sọ̀rọ̀ sí gate man tó máa máa gbé ṣépè. ẹ ṣe gọ́mà god bless you. ọlọ́run jẹ́ kó ọlọ́run jẹ́ kó ronú pìwàdà. àmín ẹ ṣe gọ́mà god bless you. hello hello sir ṣé ń gbọ́ ẹ̀ ń ṣẹ́yìn lẹ́tọ́ ibi tí ẹ̀ ń gbọ́ mi lọ́nà méjì mò ń gbọ́ra mi ò ṣe kí n kọ́ tiẹ̀. hello. Uh, hello. hello sir. Ah, ìyálàjẹ yẹ pé tó. God bless you sir ẹ ṣé sir. ọlọ́run a máa fún yín sí i. àmín sir tẹ̀rí eh, yorùbá ní téèyàn bá ń gúnyán bọ́ọ̀lù yọ lọ tà á hmm. béèyàn bá ń sì ń sọ́ọ̀kù sọ́jà hmm. yọ lọ rẹ̀ tiẹ̀ oríṣiríṣi àfihàn ló ti ń jáde báyìí hmm. ṣùgbọ́n nínú ayé ká gbìyànjú wọ́n ní kárago ló eh, lédowó ká pàjùbálẹ̀ déṣọ alọ̀lọ̀ kájọpọ̀ tó dùn lẹ́jọ́ mẹ́ni. Hmm ká tiẹ̀ gbìyànjú lábẹ́ orúkọ ká gbìyànjú tiwa ká ṣe dáadáa kò sí nǹkan kan tá a mú wáyé kò sí hmm. sí nǹkan tá a mú lọ. yorùbá ní wọ́n pe ní léèyàn rẹ̀ ojú ń ti ni gbogbo àwọn tí ń jáde mo kọ́lé ogún mo ra mọ́tò ní ìrẹ́ nìkan tó sọ wípé iye báyìí lágbà bóyá tọrọ ni o tàbí sísì ni gbogbo ẹ̀ lábẹ́ àsíá wípé à ń ṣe dáadáa eh, owó wa eh, eh, a lè sọ púpọ̀ ó sì tún a sì lè sọ pé kò pọ̀ ṣé yorùbá nìyẹn. yorùbá náà ní gbogbo wa sá ó ti yé wa ibi téèyàn bá ti ń ṣe èèyàn gbọ́dọ̀ tó ti ń jẹ èèyàn gbọ́dọ̀ bá gbẹ̀jẹ̀ tó sì wà ń bẹ̀. èèyàn gbọ́dọ̀ bá bẹ̀jẹ̀ bí èèyàn wá wa bá sì rojọ́ èèyàn wá wa kọ́ ni ó da ojú gbogbo ọmọ yorùbá ti là. Hmm àsìkò táwọn gbé ni mọ́ra táwọn àfínlẹ̀ èbó fún wa àsìkò yẹn ti kúrò ń bẹ́ẹ̀. Hmm. gbogbo ìrànlọ́wọ́ tá a bá lè ṣe fún àyàn òní ká gbìyànjú ká ṣe béèyàn ò ṣe tó bá jẹ́ pé bí ọ̀gbẹ́ni yóò ṣe rìnrìn ìgbésí ayé rẹ nìyẹn so be it. ṣùgbọ́n irú ìtàn wo là ń kọ́ lẹ́ẹ̀dí àwọn. please press love and like ẹ tẹ́ wà lórí facebook they are flagging us irú ìtàn wo là bí wọn ó ti máa ṣe nìyẹn <laughs> irú ìtàn wo irú ìtàn wo là ń kọ́ lẹ̀ de àwọn ọ̀ràn tí ń bọ̀ tí wọ́n bá ń tí mo ní kí n sọ nìyẹn yàrá kí n pé. ẹ ṣé sir. Please, they are flagging this show. Continue to press love and like. Hello, caller. Continue ẹ ti wọlé o ẹ pa àbí tẹ ti ń gbọ́ mi ẹ̀yin ará Indiana. hello tẹ bá fẹ́ ẹ̀yin tẹ bá pè mí ẹ jọ̀ọ́ ẹ gbìyànjú kí etí ò gbọ́dọ̀ gbọ́ méjì hello. hello. ẹ ti wọlé o ẹ ra sà ẹ káàsán sà god bless you sir. yes ma um, ṣe àwọn live show lẹ́wà ma. live ni o tẹ bá fẹ́ contribute live lẹ́wà báyìí o. okay ok yes ma yes ma orúkọ mi adébísí ló ń sọ̀rọ̀. ok sir you welcome uh, sir. láti maryland. You're welcome, yes, sir. Um, mo fẹ́ dá sí ètò ẹ̀rọ náà. Ẹ bá wa dá sí, you are free. Um, eh, okay ma, yes ma. Um, the uh, perspective tèmi máa fi wo ó yàtọ̀. Yes sir. Because um, ọ̀nà tèmi fẹ́ gbé gbà ni pé mo rí pé tá a bá fẹ́ ran ara lọ́wọ́ ní Nàìjíríà ma. a ní láti jẹ́ kí a ní láti jẹ́ kí àwọn èèyàn kan ní um, kan wà waiting kan jí ká sensitize àwọn èèyàn because a lot of people in Nigeria don't know their right ọ̀nà òfin lèmi fẹ́ gbé gbà irun máa dojú ẹ̀ fún yẹn because America ta wà gbogbo alamọ́ bíbí to anything even àwọn tó ti ní accident as far back as maybe ten five years. wọ́n láwọn èèyàn wọ́n ní wọ́n flag show seriously wọ́n láwọn ò gbọ́ yín dáadáa ó yá ẹ máa sọ̀rọ̀ lọ wọ́n flag wọ́n flag you ẹ̀yin náà máa tẹ love and like lórí Facebook now. Okay so nǹkan tí mò ń tà láti sọ ẹ sì máa pé irun máa yẹn sì tó ju wọn pọ̀ yẹn tí nǹkan tó ṣẹlẹ̀ yẹn ó yẹ kí wọ́n gbé lọ ṣe ṣe court case ló yẹ kó jẹ́ because that is collateral damage yẹn kò ṣe nǹkan tó ṣe é túnṣe ah, ẹ wò ó ṣé kalẹ̀ fẹ́ bá ṣẹjọ́ eh, ẹ̀ ìyẹn ti kọjá gbogbo nǹkan kọ́ lọ́rọ̀ kóòtù. mo mọ̀ mo mọ̀ mo mọ̀ kó kọjá in case of another kí ni ìbá bá ṣẹlẹ̀ káwọn èèyàn ní kọ́ sensitize àwọn èèyàn kọ́ mọ ráìtì wọn bí ibi ìbá ìlú ìta wà kò sẹ́ni tó jẹ́ gbáyàn lójú àbí kò kọ́ even kó jẹ́ kẹ́kọ̀ọ́ máa pé kẹ́ máa jà ó ò ní kọ́kọ́ fẹ́ sí wọ́n níyàn kò mọ̀ pé tó bá ṣe ó mọ̀ pé tó wà ìdí so I think the people should be sensitive kan jẹ́ kán mọ́ra ìṣúná òun ló fà tí wọn kọ́ bẹ́ẹ̀ tó ṣẹlẹ̀ sà bẹ́ẹ̀ so that is my own that is my own uh, contribution ma thank you. Bless you. Yes, ma ẹ̀yin ará nàìjà òyẹ̀yìn náà pè wọlé o ìgbà ìmọ̀ ní fún bọ̀dá wa ẹjọ́ please ẹ̀yin tẹ́ ń pè ẹ ẹ bá wà ní US àbí ẹ call ẹ WhatsApp ẹ má chance ẹ má ṣe direct call yìí tẹ́ wà lamẹ́ríkà fún àwọn tí wọ́n wà ní Nigeria? tẹ́ bá ti ń pè ẹ má direct call ẹ jẹ́ káwọn Nigeria, náà wọlé jẹ́ gbára indiana no one should call it my ẹ̀yin tẹ́ bá wà US please don't call um, um, call me on a direct line hello. yeah hello. yes sir now I can hear you sir. you are welcome sir ẹ bá wa dá sir nǹkan tó máa mú mi dá sí ni pé èmi ò support anybody àti olórin àti instrumentalist but ẹni tèmi náà sọ̀rọ̀ yìí olórin ni mí. okay sir. so mo kàn fẹ́ chipping something ni ọ̀rọ̀ tí mo fẹ́ sọ mi ò support anybody ni they against anybody ọlọ́run nìkan ló mọ nǹkan tó ṣẹlẹ̀ láàrin wọn but most times náà olórin náà ní tiẹ̀ náà àwa náà ní tiwa lára ọ̀bà wọn ní instrumentalist yẹn náà ní wọ́n ní wàhálà gan-an wọ́n dé ní wàhálà gan there are ẹ pé ìkan náà ọmọọṣẹ́ tèmi gan wá akásìtì mo fi na ojú akásìtì máa fi na ojú ìkan náà ọmọọṣẹ́ mi wá ọlọ́run kò fi hàn mí lójú àlá mo dẹ̀ fi kọrin fún wọn wọ́n dẹ̀ sá so many times náà irú èmi sì ní ìwé ṣé yóò ṣe dáadáa ni tó fi ń wá kájìfò ojú yín. ní <laughs> ìmọ̀ ẹlòmíín wà ní wọn tó ẹ pé ìlara pọ̀ ìlara pọ̀ àwọn tó ń bẹ̀ mí ṣiṣẹ́ mo fi two million naira owó mi raṣọ fún wọn mo fi raṣọ ẹ tó ránṣọ fún wọn ìkẹjà ló wà ìkan náà àwọn télọ̀ tó dájú níkẹjà lẹ́kọ̀ọ́ ló bá mi ránṣọ fún olórin ilẹ̀ ní lamẹ́ríkà mi báyìí pẹ̀lú bá ṣe raṣọ fún wọn tó ìkànnú wọn báyìí ló máa kó ògbóde ló máa ṣe sẹ́rí ẹ̀ ló ní inú wọn ó ti ṣiṣẹ́ nàìjíríà wọ́n ti wọ́n ti bóyá ṣèkà fún so a máa transfer aggression yẹn sórí eléré tó wá ń bá ṣiṣẹ́ ń sìn kò dẹ̀ sí nǹkan tó kọ́ ẹni yẹn ṣe mọ̀ pé bírò àwọn kan bá ti ṣiṣẹ́ mi tán ti gbá wọn lójú gbá wọn nímú náà tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí wọ́n ti treat wọn dáadáa tó bá dọ́dọ̀ yín wọ́n á mm-hmm. ròpin sọ́dọ̀ yín wọ́n á wá ń káchì fún yín because ẹ̀yin eléré tẹ́ bá ń tọ́jú wọn dáadáa wọn ò ní máa wá ń káchì débi pé wọ́n máa fi mm-hmm. yàn yín lójú ohun because handkerchief ṣe rí handkerchief tó fẹ́ wá yẹn ó ṣeé ṣe kí pé bóyá ó fẹ́ pa yín ó lé ó fẹ́ ṣojú àánú pé gbogbo ìgbà tẹ́ bá ti ń fi kinní yẹn lójú báyìí òun lẹ́ẹ̀ máa rí lójú àlà ẹ lè ràn lọ́wọ́ mo mọ̀ pé iṣẹ́ ìrànlọ́wọ́ ló máa fẹ́ ṣe iṣẹ́ ìrànlọ́wọ́ kọ́ ló fẹ́ parí dàrí lèmi kẹ́ lè kú. ẹ tì nǹkan tó tẹ̀lé ni pé àwọn pípín yẹn náà ní lọ́wọ́ olórin náà ní lọ́wọ́ ọlọ́run nìkan ló lè ṣe sẹ́ni kò wá sí nǹkan tó lérè lè ṣe láyé fún ẹni tó ń play instrument kò ní tẹ́ lọ́rùn kò lè níwà òkè bí kó bí kó bí pé ó dàbí kí nìyẹn ọlọ́run ló mọ̀ bóyá ẹ̀jẹ̀ bóyá omi ọlọ́run nìkan ló mọ̀. ṣé wàá rí ṣe rí tó tó tá a fi gbé kinní ìkàlẹ̀ inú mi dùn pé lérè nìyí we are just mm. using Wasiu as a case study. a fẹ́ à ń rọ̀ yín à ń bẹ̀ yín gbogbo àlàáfíà gbogbo oore tọ́lọ́run bá ti yànda fún yín látara pé ẹ kọ́ àwọn báǹtì jáde ẹ lọ kọrin ẹ make sure pé ẹ ń dun àwọn elégbèé yín náà nínú then ṣé ẹ mọ̀ pé tẹ ẹlòmíì bá àdẹ̀fẹ́ kẹ́ ẹ mú yàn travel ní ìsìnbá ẹ wà lamẹ́ríkà bóyá ẹ lọ nàìjíríà kọ́ fi ṣe example ni o ẹ lọ nàìjíríà ẹ wá lọ mú àwọn èèyàn ẹ lọ kó wọn wá sílùú òyìnbó ẹ wá gba international passport wọn wọn ṣe ń dẹ eh, nàìjíríà ní airport lẹ́ni kọ́ máa gbà lọ́wọ́ wọn ó tún di ọjọ́ tí travel bá tún dé tí ò bá dẹ̀ wá ẹ wá ọ wá jẹrà sí lọ́wọ́ àfẹ́ téèyàn bá kóyàn tẹ́ bá kóyàn travel gbogbo ẹ̀yin eléré olórin tẹ́ bá kóyàn travel bóyá ẹ kó lọ Amẹ́ríkà ẹ kó lọ UK ní Canada ni lóòótọ́ ọrùn yín ni wọ́n wà nítorí pé ilẹ̀ gba visa fún wọn ṣùgbọ́n níwọ̀n ọgbà tẹ́ ẹ bá ti kó wọn wọlé tẹ́ ẹ bá ti le jọ padà sí Nigeria. wọn ò sí lọ́rùn mo ó yẹ kẹ́yìn tẹ́ ẹjọ́ lórin kẹ́ lè máa dá international passport wọn tó ní visa lórí kẹ́ fún wọn inú nínú ah, tẹ́ bá ti da dá padà fún wọn òun làwọn máa fi ní orí ọ̀fẹ́ bóyá wọ́n fẹ́ gbà fún ọmọ under eighteen tàbí wọ́n fẹ́ gbà fún ìyàwó àwọn náà ti ẹ̀ lè travel pẹ̀lú family for vacation tó bá dẹ̀ yẹ tó bá dẹ̀ wù wọ́n wọ́n á dúró tẹ́ bá tọ́jú olórí àwọn olórí àwọn elégbè àwọn onílù ṣé wọ́n máa sá ni wọ́n máa sá lẹ́yìn yín ṣé wọ́n máa wọ́n máa sá wọ́n àtẹ́ ìtọ́jú wọn dáadáa wọ́n á rí opportunity wọn lẹ̀ pa náà. ìyára jẹ ẹ ti ẹ ti wọn olórí tó base Amẹ́ríkà lè ní ẹ ẹ mo kàn fi sọ̀rọ̀ mo fi ń gun ẹgbọ́n sà mo fi ń gun gbogbo yín lára ni mo ní ẹ̀ẹ́ olórin ni yín sà lọ́yà mi sọ pé mi ò support mi ò support mi dey against mi dá nǹkan tó wà lè mi kàn sọ̀rọ̀ generally. àdè tún sọ fẹ́ yìí náà tó tẹ́ bẹ́ẹ̀ ẹ̀yin tẹ́ ẹ raṣọ two million fún wọn ọlọ́run yìí lọ́wọ́ kẹ́ kó wọn wọlé. ṣé bẹ́ẹ̀ la amẹ́ríkà ti yìí ìwọ ló máa gbọ́ lé ló máa gbọ́ ẹgbẹ́ yìí gbogbo àwọn ọmọọṣẹ́ ló máa kọ́ gbowó bí gbogbo èrè kan jẹ́. ok ṣé ẹ̀ẹ̀kan ni mọ́ nàìjíríà níbí nìkan lẹ no a máa ń lọ a máa ń padà bọ̀ ibà gan ni base. ok ṣé àwọn tó wà nàìjà àwọn tó wà ní amẹ́ríkà lẹ̀ no àwọn ti nàìjà ọ̀tọ̀ àwọn yẹn eh, ti nàìjà ọ̀tọ̀ àwọn ti amẹ́ríkà ọ̀tọ̀. so àwọn ti nàìjà lọ́dọ̀ ti ń sì wọlé lórí ọ̀fẹ́ láti ẹ̀ ti wọlé tiwọn láti wá báyìí. wọ́n lè wọ́n lè wá náà why not tó bá tó bá ti rẹ́ẹ̀dì àtẹ̀lẹ́ tó bá fẹ́ wá tó bá sọ̀rọ̀ ó máa wà náà ó fún ìkíni bẹ́yàn ò ṣe ẹlòmíràn sí. opportunity ni ẹjọ́ ẹ bá wa ràn àwọn èèyàn wa lọ́wọ́ afẹ́kẹ́ àwọn eléré wọ́n máa ń fojú wọ́n eh, máa ń akàn sọ gbogbo ẹ̀yin olórin à ń kọ yín pẹ̀lú kàn pè wá lórí iṣẹ́ òní o a fẹ́ káwọn tó ń lùlù náà tó ń kọrin tó ń ṣègbè káwọn náà máa ṣoríire ìyà ń jẹ wọn nàìjíríà mutiu kékeré tó jẹ́ pé mutiu kékeré okú ewu tẹ bá rí bàbá mutiu lẹ́kọ̀ọ́ ìyà ń jẹ bàbá mutiu ẹ tó bá níná bàbá mutiu kékeré ẹ jẹ kí n gbọ́ ìkan lára àwọn ọmọ bàbá òbí tó jẹ́ pé tí àwọn tó ń lo ṣe sákàrà àbí kí ló lòun tí bàbá yẹn lù wọ́n àyàn àyàn àyàn mo ti gbàgbé orúkọ àyàn lákin àwọn náà sí wọn wọ́n òkè rárá rárá àwọn náà wọ́n ń struggle ni wọ́n ń struggle ni ẹ ṣe ẹjẹ́ gbẹ lómi ìlàyé sà. all right all right ìyá ẹ ṣe gan. màá gba màá gba nọ́mbà wọn wá màá pè wọ́n lórí ètò hello mọ́mí ẹ ti wà lórí ètò àti gbọ́ ẹ ṣé o àtàrọ ẹ ṣé god bless you alájẹ amen you too ẹ jọ owó méjì péré ni mo fẹ́ pè mo fẹ́ pa. yes ma god bless you go on. wọ́n ní amúkùn ẹrù ẹrù ẹwọ́. wọ́n ní òkè lẹ́hún ẹ̀wò sàlẹ̀. lẹ́hún ẹ̀wò sàlẹ̀ ìyẹn àkọ́kọ́. Mm. then owó èkejì ìlú tó o bá sí òfin kò sí ẹ̀ṣẹ̀ ẹ̀ṣẹ̀ síbẹ̀ mm. hmm. ṣé ẹ rí nàìjíríà àfi táwọn olórí wa hmm. bá padà tán ṣe òfin tó bó ṣe yẹ kó rí tán dẹ̀ sanitize gbogbo Nigeria because Nigeria is sick right now hmm. ìṣolórin nìkan ẹ wo gba tá à ń gbọ́ sórí Facebook tá à ń dáwó fún yẹn kò yẹ kó rí bẹ́ẹ̀ it's not hmm. our responsibility at all Amẹ́ríkà lájọ wà kíní kan ṣẹlẹ̀ láàrin èmi àtọ̀gá mi ní two weeks ago mo ń ṣiṣẹ́ all of a sudden mo rí pé bẹ́ẹ̀ sí ṣàkítùrù fún mi kí ni mo ṣe mo lọ sí hr mo ní mi ò fẹ́ ṣiṣẹ́ ní unit yẹn mọ́ immediately ọ̀gá pátápátá lẹ́ni yó wọ́n dẹ̀ pé wọ́n sọmọ wọ́n dẹ̀ gbé mi lọ sí another unit because mo sọ pé mo ò lè bá ṣiṣẹ́ immediately wọ́n gbé mi lọ sí another unit wọ́n dẹ̀ sọmọ pé kó wà very careful. ṣé mo ti kékeré ti kú ni ibi ọmọ ah! gbúrú ẹ̀ láàsì oh, ah. ẹnìkan sọ pé ó dẹ̀ mi tún kékeré z mo ń gbọ́ yín bàbá lè ti kú ìyá ṣe nǹkan tí mò ń sọ yẹn because kini is a country that is working law is working kò sí law kankan nàìjíríà ẹ wo máà tí wọ́n náà gbá lójú tí wọ́n lójú ẹ ojú kan fọ́ yẹn gbòdè bú sẹ́kún. àwa ń sọ wípé slavery Nigeria gbogbo ni bàbá ńlá master slavery bí lóyìnbó ṣe rí gbogbo wọn ló ní òfin akọ̀ ń pariwo yìí pé eh, eh, eh, ìlú òyìnbó wọ́n fi wọ́n ṣe slavery no nàìjíríà gbogbo máa bá láti slavery ẹ wo àwọn tó bá gbọ́ ọmọ ọ̀dọ̀ wọ́n á fún àwọn ọmọ tiwọn lóúnjẹ ọmọ ọ̀dọ̀ wọn ní fún wọn lóúnjẹ wọ́n á gbé wọn lọ sí italy ọmọ ọ̀dọ̀ ajókòó-fẹ́gbẹ́ kan àwọn ọmọ tiwọn lọ́wọ́ máa jẹun hmm. ṣé rí kinní tí mo ṣe pa owó yẹn bàbá kan mo ṣe hmm. eléré nìkan eléré nìkan lẹ́gbẹ́ tí mo ṣe pa owó yẹn it's a you know it's a national thing until tí gọ́ọ̀mẹ̀ntì bá ṣe nǹkan tí ẹ kàn ṣe then The one the sense sense of entitlement ó pọ̀ gan nàìjíríà hmm. amẹ́ríkà lè ń gbé yàlájẹ ẹ̀rí nọ́mbà bí tí mo ti ń pè yìí ẹ máa wo kí yóò àbúrò máa rò wí pé ẹ̀gbọ́n òun ló láti ṣoríire fóònù mo mìíràn kọ́ ní amẹ́ríkà ọjọ́ ń gbé pẹ̀lú bàbá àtìyá bàbá àtìyá ń sanwó owó bills bàbá àti ìyá ń gbé pẹ̀lú wọn san owó bills wọn fi ń ran ọmọ wọn tó ń gbé lọ́wọ́ kò tó bá fẹ́ nàìjà agbára láéláé olùtọ́jú yẹ olùtọ́jú àbẹ́ẹ̀ ohun tó ń ṣe ní group ami group ami old people's home yẹn hmm. so ohun tó ń ṣe ní old people's home káàkiri yẹn because àwọn ọmọ yẹn wọ́n lè ti gba tiwọn lọ kí ni gọ́ọ̀mẹ̀ntì á lè take over a máa hmm. tọ́jú àwọn ọ̀dọ́ ohun títí gọ́ọ̀mẹ̀ntì bá ṣe kan tó yẹ kán ṣe hmm. wàásù ṣe kínní o wàásù ṣe kínní kan kínní kan nínú o irú máa tójú ẹ fún ẹ ẹ mọ̀ tó wá pa Amẹ́ríkà bí London ni ẹ mọ̀ pa bala lọ́sùtù ní kínní yẹn. ó máa jẹ owó to máa fi ó ti dówó to ó ti lówó tó máa fi kú ni tó máa fi kú ni ó ti dẹrù ìjọba títí àtàwọn ọmọ ìṣàn fọ ókè ẹwọ máa yẹn sí ṣó lè gbé wá sí ṣó lè gbé wá sí court bó ṣe wà yẹn. kò lè gbé lọ o. kò lè gbé lọ because kó tó dé court. nàìjíríà ò tiẹ̀ lófin wàásù lè fẹ́ gbé lọ kóòtù ẹ tó kọrin fún òdìdí president. ó ti nàìjíríà tó fi tẹ̀wá wà nàìjíríà ni kò sófin. wọ́n ah, ní mùtú kékeré died at seventy five. Ah. ìlú tó bá sí tó bá sófin kò sẹ́ṣẹ̀. alájà fọlákẹ́ dòwú ẹ ṣe. because tó bá yẹ pé lọ́ọ̀ wà ní wọn bí wà sí ìdá wọn a máa sí tàwọn workers ẹ̀. ẹ ṣe gan ma ẹ jẹ́ ká gbẹ̀lò mí láyè. I know. you can't do that here máa gbẹ́yàn ló ti gbẹ́yàn lójú fọ wí mo rí kan lórí stage orí dẹ̀ lórí mi máa kámẹ́rà máa tó gbá òye gbígbà yẹn tiẹ̀ lágbára. gbígbà yẹn lágbára kí ni àwọn sọ wọn làwọn sọ kí ni bá ọ tí wọn sọ pé ẹni sùúrù náà ẹjọ anybody to bá máa pè one one minute mo fe ẹkùn ní kẹ́ máa pe whatsapp mi o pe mi o irọ́ mi ò ẹ jẹ́ kí n gbákọ̀ Any yeah, e ma bi ni mo ní pé mo fe gbé nàìjà nọ́mbà ni pe ká tún gbẹ ti ká gba ti nàìjà náà wọlé. in fact ọlọ́run ní jẹ́ kẹ́ fojú sunkún ọmọ yìí. àmì sáà tẹ̀yìn náà sà. ṣẹ́rí program tẹ gbélé O o wà o wà ètì ó dẹ̀ ó dẹ̀ ó kún lójú àwọn èèyàn tó ju wọn dúdú. Hmm. I have a friend lamẹ́ríkà ń bẹ̀ yẹn ó ń gbé ní Houston Texas there was a day tí ó jẹ́ pé ẹnìkan kọlu mọ́tò ẹ̀ látẹ̀yìn in fact ó ó fi lówó sí i nítorí ó lọ gbé kinní sọ́run ẹ̀ ni. bẹ́ẹ̀ni lọmọ kẹra ni. sọ lẹ́ẹ̀kan pé ẹnìyẹn pé ẹnìkan ò lè ṣàyédé gbà yẹn lójú ẹ wò wá táyìndé ó ti wá sílùú wa rí tó wá kọrin táwọn ọmọ ọ̀tá ń béèrè owó lọ́wọ́ ẹ̀ báyìí bó ṣe bẹ̀rẹ̀ sí ní yọ̀bọ̀n nìyẹn. Ah. táwọn ẹnìkan wà tó dá lẹ́sẹ̀ lọ́jọ́ yẹn jọ tó ń fún un máa yẹ òní human feeling. níbo nílùú yín. it's not that péyàn ń bàjẹ́ tó nìkan ló kọ́kọ́ máa lówó ni. níbo nílùú yín sà. bàbárísà tó tó lọ. níbo nílùú yín ẹ sọ lù yín ó wà lù yín. ibo nílùú yín. irú àwọn wà fẹ́ wù yẹn. ó yẹ kó máa ní human feeling tó bá ṣe pé nàìjíríà gọọmenti dáre program yìí káwọn náà gbọ́ kọ́ sọ́mọ̀ wàjá ìdè kí ni reason tó máa fi gbáyàn lójú lójú ẹ máa fi fọ́ woman kan sọ̀rọ̀ lẹ́ẹ̀kan wọ́n ń preach wọ́n ní pé kádàrá ni pójú ẹ̀ máa fọ́ àwọn kọ́kọ́ wà tó jẹ́ pé a máa ń rà bọ ọlọ́run lọ́rùn tí ò kọ́ ọlọ́run rárá. kọ́mì hmm. fẹ́ wà pẹ̀lú mi mà. mò ń gbọ́ ibo níbo nílùú ibo nílùú yín. ìkírun Ọ̀ṣun state. ah ó ti yé mi. ẹ jẹ́ ká tún gbẹ lòmíì láyè hello ìṣẹ́jú méjì méjì lẹ́nìkan kan ní o two two minutes hello sir god bless you daddy. hello ẹ kálẹ́. ẹ kálẹ́ sir. ẹ kú ètò. yes sir. àtìtẹ̀bí ló ń sọ̀rọ̀ láti ọ̀yọ́ aláàfin. òjò pàṣẹ kẹrẹ ọmọ àtìbà. ẹ dẹun. màá ń gbọ́ bàbá ẹ ṣeun sà bàbá wa àtìtẹ̀bí. orí adé á gbè yìí. àmì mo fẹ́ dá sétò ni o. ẹ bá a dá sí bàbá wa ọlọ́run ó jẹ́ kẹ́ ẹ pẹ́ fún wa. ẹ ṣeun lórí ọ̀rọ̀ tó ń lọ ni la fẹ́ dá sí. tíọ̀ àgbà ò ní tán lórílẹ̀. lórí ọ̀rọ̀ bọ̀dá kúnlé ọmọ hmm. olórin nìbí náà. Hmm, ọmọ olórin ni yín. bẹ́ẹ̀ ni mà mo dẹ̀ plé fún ọ̀pọ̀lọpọ̀ onífúkì tó pọ̀ káàkiri káàkiri ilé ò stable hmm. orí wọn ò dáa gbogbo wọn ò dáa délẹ̀ ni. wọn gbogbo wọn ò dáa délẹ̀ ni. délẹ̀ ni àfi ẹnìkan nínú wọn fọlọ́wù ní bá dáadáa rẹ̀ jẹ́. aláwa mi ta ni. ọládé ọ̀nánúgà ni orúkọ rẹ̀. olórin ló náà bí. lójúmọ́ olórin ni ìjẹ̀bú òde ló náà wà òun náà ń kọ táyà wàásù àìlè. okay. Bọ́lájí Ọ̀nàmíkà nìkan ló dáa jù. kẹ ẹ bá sọ fún gbogbo aráyé ọlọ́run ní bá dáadáa ọmọkùnrin náà jẹ́. àmín. bí ó bá dá nígbà kan wọ́n máa ń pè mí kí mo bá ọlọ́ọ̀filé Bọ́ládé nìkan ni mo sì gbọ́ owó lẹ́yìn rẹ̀ tí mò ń bi wọ́n pé tèmi nìkan ni mo lówó yìí. èé eh? nítorí ẹ ti ń kọrin. láti sọ tí mo ti ń bá olórin play Bọ́ládé Ọ̀nàmíkà nìkan òun mo bá play tó fún mi ní owó sẹ́ kọ́ládé wá tún ní kíní kan bẹ́ẹ̀ ṣe ń wò ibi tó súnmọ́ lọ́ndé ó gbà kọ́ lọ́wọ́ ọlọ́run ni mo ń kọ́ yẹn máa ṣe o tó bá lọ sí London tó lọ tó lọ play àgbo travel a tún máa sẹ́ndì owó sáwọn báńkì ẹ̀ tó wà Nàìjíríà. Really? wà á láì kà láì fún mi lára fìlà wa ó fi àwẹ̀ tó gbà lọ́wọ́ búra fún yín. Allahu Akbar. ó ládì ọ̀nà nuga ẹ bá mi ṣe àdúrà fún ó lè ká lọ́yà pẹ̀lú gbogbo wọn bí wọ́n ti pọ̀ tó. Ah, mo ní ìdí pẹ́ẹ́nì mi gbọ́dọ̀ ẹ jẹ́ ń wá báyìí rò mo máa mo gbọ́dọ̀ kọ orúkọ ẹni yẹn sílẹ̀. Ah, Bọ́ládé Ọ̀nánúgà. Bọ́ládé Ọ̀nánúgà. Bẹ́ẹ̀ ni Ìjẹ̀bú òde ló wà. a kù kọ́lẹ̀. Ah, ẹni ká bá yín ṣàdúrà ẹni ká bá yín ṣàdúrà fún. ẹ bá mi ṣàdúrà fún Bọ́lájí Ọ̀nànúgà Wáídé Àtìtẹ̀bí láti Ọ̀yọ́. Àtìtẹ̀bí tí Àtìtẹ̀bí lorúkọ yín láti Ọ̀yọ́. ẹ bá mi ṣàdúrà fún Bọ́lájí Ọ̀nànúgà. Ọ̀nànúgà. Bọ́ládé. ẹ fún wa bá mi ṣàdúrà fún ọ̀gá tí mo wà lọ́dọ̀ rẹ̀ báyìí ta ni. àwọn tó dáná àwọn tó dáná àwọn fújì mò ń sọ fún yín máa o. ẹ ẹ ta túlẹ̀ ni náà. bẹ́ẹ̀ ti ta ẹ ṣe nọ́mà. ìyẹn ṣe nọ́mà. ó ní aláàjì ramani akànní Ògbómọ̀ṣọ́. ṣé kìí pé torí ẹwà lọ́dọ̀ wọn lẹ ẹsẹ̀ tí wọ́n ṣe náà ó ti yé wa aláàjì kílẹ̀ pé aláàjì tàmọ́ ramani Ògbómọ̀ṣọ́. Ògbómọ̀ṣọ́ bẹ́ẹ̀ ni alhaji ramoni akanni. akanni ramoni akanni. ẹ ẹ bá mi ṣàdúrà fún. tọ ẹ ṣeun sàkó ìbàjẹ́ fẹ́yìn náà ṣe nǹkan tá a fẹ́ O ti yá yóò bá tẹ́ ẹ lò yẹn ṣe rí yóò bá tẹ́ ẹ lò yẹn ó ti yé mi ẹni ká ṣàdúrà fún nítorí pé olórí tó kọ́ tẹ́ kó máa sọ pé ha ṣé mi nìkan mo lówó yìí ẹ lóò ní bọ́ládé ọ̀nà lúgà oyè wa ẹ wá sọ pé ẹyin tó tún ṣe normal at least kò fi yówó jẹ yín ṣe normal ó ní Alhaji Ramoni Àkànní Ògbómọ̀ṣọ́. Ọlọ́run Ẹ ṣeun sà so ìyá ń jẹ gbogbo ẹ tó ìjẹjọ ṣé ẹ ń gbèrin ni abẹ́ ìlú. ọlákúnlé àti àgbàlagbà kí ló ń ṣe lọ́wọ́ àlàájì láti ọdún yìí ẹ̀ ń gba pálí àgbàlagbà sọ́wọ́ lọ́rẹ̀ kó rí bẹ́ẹ̀ ni. Hmm. àmọ́ àwọn alátẹnujẹ tá a ṣiṣẹ́ lọ́dọ̀ wọn wọn ò lọ́sàn ìfẹ́ máa tọ́ náà ń sọ yẹn. Hmm. àwa mo ríran rẹ́ fi sin gbogbo wọn kò sí ètò yàtọ̀ nínú wọn láti máa lo orí akẹ́kọ̀ọ́ àwọn ọmọ lóde kẹ́ ẹ má fún wọn lówó ẹ̀yin sì ṣe nǹkan kan ńlá ẹ̀yin sì nǹkan ńlá ńlá ńlá ńlá ńlá ńlá ńlá ńlá lójoojúmọ́ bẹ́ẹ̀ kó rí bẹ́ẹ̀ ni. bàbá wa bàbá wa wàhíì àti tẹ̀bí kẹ́ ẹ tó kúrò lórí ètò ṣé ẹ̀ ń gbèrín ni àbẹ́ ẹ̀ lùlù. mo ń gbèrín ni. ok ẹ̀ ń gbèrín ni. ọ̀sẹ́ni tí ó mọ̀ mi. àwọn olè ti bá ṣiṣẹ́ rí. mo ti bá wàṣíù arúnà ṣọlá ti jẹ́ rí. arúnà ṣọlá. bẹ́ẹ̀ wàṣíù arúnà ṣọlá. mo ti bá ti jẹ́ rí mo ti bá tóyìn àdìo lájẹgúnlẹ̀ ti jẹ́ rí. Hmm. so many people wọ́n pọ̀ gan-an torí ìwà àwọn yẹn náà lè ní òbí ń dúró tì wọ́n hmm. wọ́n sọ̀rọ̀ dúró tì hmm. wọ́n á máa fẹ́ tiẹ̀ ni wọ́n á máa fẹ́ tiẹ̀ ni ẹ̀yọ́ da yóò ṣe pa yóò ṣàwo ń gbowó búkì ẹ ti gba owó rẹgẹdẹ àtúwá lórí stage owó inú àpótí lẹ́tọ̀ focus ẹ àmọ́ ẹ lẹ́yẹ ṣẹ́ńtìsì ẹ̀yọkẹ́lẹ́ ẹ àjáwó lé wa lọ́wọ́ ọ̀rẹ́ bó rí bẹ́ẹ̀ ọlọ́run wò wá. ẹ ṣeun gọ́sà. sẹ́nu ó ti mọ bẹ̀rù pé èèyàn ó jábọ̀ lọ́dọ̀ ọlọ́nijọ́ kan nítorí hmm, bẹ́ẹ̀ hmm, hmm. sọ lórí ọ̀rọ̀ yẹn nìyẹn. èèyàn ó jábọ̀ lọ́dọ̀ lọ́jọ́ kan tọ̀ ẹ ṣeun yóò jábọ̀ àjábọ̀ gbogbo tẹ́tà bá ṣe. bẹ́ẹ̀ ni ẹ ṣeun sà. àjábọ̀ ẹ ṣeun sà. ọlọ́run wò wá. Hmm. ọ̀sẹ̀ ọlọ́run jẹ́ni tí èsì ṣe bínú ni ló jẹ́ hmm. káwọn ọmọ òpin bára wọn jẹ lọ. Hmm. ẹ ṣeun. tọ́lọ̀ bá padà fẹ́ kẹsàn fún wọn ẹ̀bùn ò ní bóró mọ́ fún wọn. ẹ ṣeun gbọ́sàn bàbá ọlọ́run àjẹkẹ́pẹ́ fún wa sàn àmì sàgbọ́n nítọ́ lórílẹ̀ ẹ ṣeun o. ẹ dákun lórí ọ̀rọ̀ ayé bàbá wa bọ́ládé ọ̀nànúgà olúwa gbọ́ wa.